wọ́n nígbà tá a ní kádàrá ti kò lórí ẹ̀dá wọ́n ní kí ni iṣẹ́ àdúrà ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n mọ ìbátan tí ń bẹ láàrin kádàrá àti àdúrà. oore tí ń tẹ̀ lọ́wọ́ láyé oore méjì ni oríṣi méjì ni oore tí ó tẹ ẹnì kọ̀ọ̀kan lọ́wọ́ láyé oore àkọ́kọ́ òun ni oore rahmaniya oore tá a mọ̀ sí rahmaniya oore rahmaniya ni oore àjọkẹ́ ayé tó ga sí pé irú ẹ̀sìn yòówù ó máa ṣe ọba àmọ́sìn kankan kódà kó o ní kò sọ lọ́hùn. tó ní kò sí ọlọ́run rárá ń bì kankan pé ọkàn délé ayé náà ni ọ sì lọ náà ni ọlọ ẹbẹrẹ ẹnìkan nìkan kò sí dọ́ ẹni tó burú jù nù oore ó tẹ̀ ọ́ lọ́wọ́ fi ẹ̀sìn kò fi ó lè bu oore tí ó pọ̀ tí ó gbé fún ẹni tó ní ọlọ́ngọ òsì ó lè gbé oore tí ó pọ̀ lẹ́yìn tí ó gbàgbọ́ lọ ń bẹ àmọ́ tí ò sìn lọ́hùn ó lè gan oore lé ẹni tó gbàgbọ́ lọ́hùn gangan bẹ ó lè gan lé lọ́wọ́ tí ó gan lé lọ́wọ́ wọ́n sì lè bù fún ọ náà jaburata oore ràmà níyànú kò ní ìdí àdúrà oore kejì òun ni oore rọ̀hìmíyà rọ̀hìmíyà oore àsàkẹ́ òun wà fún àlìmùmínún nìkan àwọn tó bá gbọ́ ló ń gbọ́ nìkan sọ lórí ń gbà fún. àìwá dá ìkíní kejì mà yàtọ̀ síra wọn nígbà ọ̀gá sí pé gbogbo ẹ̀ ní ń wọlé bí ẹ ti ń ta ọjà ìpápánu ni kò lè yáwó bisikíìtì lọ́tọ̀ àtọ̀sọ́wọ́ súwìtì àtọ̀sọ́wọ́ tìrẹ́bọ̀. kò sí àsọtọ̀ fún un gbogbo ẹ̀ náà ni ó máa pa kan náà àtowó sọ́ọ̀fù àtowó magi àti owó indomie àtowó spaghetti gbogbo ẹ̀ ní ń pa sínú agolo kọkàn sí total ló kù. oore tó wá jẹ́ oore rọ̀hìmíyà yìí olóníìdí tá a bá ṣe kò ní fún wa. oore tó jẹ́ oore rọ̀ èmi yà yìí ó ní òsì fún gbogbo ẹni tí ó bá ti jẹ́ mùsùlùmí lọ́lọ́run fi sọ pé wà má dùn á òlìkà fìrí náà ìlà fi dọ̀là lẹ́nu tí kèfèrí bá fi lè ṣe èyíkéyìí àdúrà òfò ni ó jẹ́ fún un òun ò nígbà lọ́wọ́ rẹ̀ ìbá àpariwo tòó kó ní ẹ̀jẹ̀ Jésù kọ́ pariwo ẹ̀ tó kára àdúgbò mọ́ sùn òfò ni. wàyẹ̀sítẹ̀jìbù lẹ́dínà wàyẹ̀sítẹ̀jìbù lẹ́dínà àmọ̀nù ọlọ́run á máa dá yóò máa jẹ́ pé àwọn tí wọ́n gbàgbọ́ nígbà tó bá ṣe àdúrà àwọn kèfèrí lófò yóò á máa fún àwa ní istijaba wàyẹ̀sítẹ̀jìbù lẹ́dínà àmọ̀nù ibi táwọn kan tó lọ ti lọ yọ sí jábà tẹ́ fi fọ́ọ̀mù jẹ̀mọ́ àwọn. now nígbà tí àdúrà tí oore ti wá jẹ́ general and special báyìí rahmaniya is a general general mercy of Allah rahimiya is a special grace of Allah for the believers only ìyẹn ló wá mú kí àwọn sọ̀hábà ó sọ fún ànábì pé nígbà tá a ti wá mọ èwo ni okùnfà eléyìí ṣé ti abẹ́ ràmàníyà ni àbí ti abẹ́ rọ̀yìmíyà agasi pé ntàwá bá ti níìdì àmọ́ tọrọ rẹ̀ torí pé àmọ́ bóyá tá a bá wulẹ̀ tọrọ yóò ṣe é ọlọ́run fìyẹn ṣe kí ni o ó fi ṣe gọ́ ibù kó fi ṣe kọ̀kọ̀ fún wa bí bàbá wulẹ̀ tọrọ rẹ̀ àmọ́ bóyá yóò ṣe é ok e, ìdí tó fi ká sí wípé àwa máa tọrọ ntá a bá ti fẹ́ nítorí pé ó ṣe é ṣe kó ká sí pé oore yẹn abẹ́ ẹ̀rọ ìmíyà ló wà kọ́mọ̀sì lábẹ́ ẹ̀rọ àmàníyà tọ́lọ́ má gbé sábẹ́ ẹ̀rọ àmàníyà ò ní ìdíkò tọrọ ẹ̀ yóò fún ọ bọ̀tọ́ ọ̀ mà ibi tó gbé sí o sì ní ìdí ẹ̀ kí lọ̀rọ̀ kan ọ̀ tọ̀rọ̀ ni àgàsí pé rẹ́lívánsì àdúrà nìyẹn nínú oore tí ó tẹ̀ wá lọ́wọ́ àmọ́ ibi tọ́lọ̀ ń classify oore yẹn sí bí general ni bábẹ́ special ni àmọ́ ó fi yẹn ṣe ìkọ̀kọ̀ fún wa in fact tí a bá mọ̀ ni a yọ̀lẹ̀ níbi àdúrà nígbà tó bá ti mọ̀ pé ọlọ́run fẹ́ kan sọ ọ ti kọ́ pé lónìí o ò ní lásídẹ́ǹtì ọ̀fẹ́ kan nítorí pé wọ́n lọ́hùn sọ mi bí lásídẹ́ǹtì ọ̀fẹ́ kan mọ̀ pé ọlọ́run fẹ́ kan sí kí ni o ó ti lọ́hùn ó sọ ọ lónìí kúrò ní jáàmù tó ọ̀fẹ́ kan nítorí pé kọ́lọ̀ wọn sọ ọ ọlọ́run ti kọ́ pé èyí báyìí ló pa lónìí gbogbo ọgbọ́n tó rí o dá sí i báyìí tó èyí tí wàá parí ọ̀fẹ́ kan nítorí pé ọlọ́run gé kan ti sọ fún ọ ti jẹ́ kó o mọ̀ pé iye báyìí ló wọlé fún ọ lónìí. tàṣàdẹ́rì bídùn ayé wa tẹ̀sí dẹ̀rì. ìtọ́ wa jẹ́ àṣírí gbígbà òun ni bọ́lá ọba ṣe ṣe ní gáíbù fún wa tá a mọ èwo ló jẹ́ special èwo ló jẹ́ general táwọn kèfèrí bá ń pariwo pariwo pariwo. pariwo àwọn ológun wọ́n pariwo sógun àwọn ọlọ́ya wọ́n pariwo sọ́ya ó lóun ọ̀rọ̀ mọ wọ́n bá dọdún tí ń bọ̀ wọ́n fẹ́ wá gbọ́mọ kí Ọ̀ṣun ó sì gbọ́mọ lọ́wọ́ orí ràmàníyà ni. orí tọ́lọ́hún jù sáyé láì fi òṣùwọ̀n ẹ̀sìn pín ònìyàn ọba ní hikima tọ́lọ́hún ọba ṣe bẹ́ẹ̀. tó yẹ pé oore special nìkan ṣe ta ni ó ṣẹ́kù mọ́nú kúfúrú. àbẹ́ ẹ̀ mọ̀ pé ntọ́lọ́ fi ṣe ẹ̀dẹ́ fún wọn nu ntọ́ fi tẹ wọn nù ọmọ ń fún mi lánàá pé àbù àwọn èèyàn máa ń lówó lọ́n bi tàwọn tí ń gbé kíni kọ́run káàkiri ẹ̀ẹ́n mo láwọn ti àwọn tí ń bọ ya ńkọ́ wọn egun ká àwọn tí ń pe gésù ńkọ́ sí wọn egun ká ìyẹn kan ló sùnwọ̀n ìyẹn kì í ṣe òsùnwọ̀n pọ́nà ń bẹ́ ń bì kan táwọn èèyàn bá lọ ṣọ́ọ̀ṣì sí tí wọ́n ń ta sí wọn àlọ́mọ́ tẹ́gbẹ́ gbogbo tí wọ́n ní ń ta sí wọn ò ní lọ mọ́ táwọn èèyàn bá bọ̀gùn tí wọ́n ń ta sí wọn àbọ̀gùn mọ́. ẹ mọ́mọ́ nìyẹn ní ọlọ́run o ibi tí tọ́mọnìyàn ọba ti máa rí oore ibẹ̀ ni ọba sí yóò lọ́rùn sáńtàntọ́rùn rí tọ́lọ̀ bá máa taari oore wọn sí wọn kọ́ máa taari ẹ̀ sí wọn láyé wọn ò ní máa ní. àwọn ń rí ìyanu wọ́n ní everyday signs and wonders are happening in the name of Jesus bí wọ́n bá máa rí gbogbo nǹkan tí wọ́n rí un wọ́n ti kúrò ńbẹ̀ tí wọ́n bá sì wà kúrò ńbẹ̀ tán ọba ó ń sọ Ọlọ́run di ọba tí òun ti ń ṣe wípé ọ̀dáná ọ̀dálìjẹ̀ náà olóòkó yàn án bẹ́ẹ̀ ta tó kù ọbẹ̀ nísìnyí èsì sọba alábòsì gbogbo wọn ti ṣe tiẹ̀ tán báyìí sọ́ọ̀bà àmọ́ àmọ́ wà á dà wọ́n sínú náà ni ṣẹ̀ṣẹ̀rì báwọn ọlọ́mọ ti ń ṣe ọmọ ti ń ṣe so oore àjọkẹ́ ayé òun oore rahmaniya òun ẹ̀dẹ́ ló jẹ́ fáwọn kèfèrí oore ń wá ni wọ́n fi ń tanra wọn jẹ pé máa bọ̀ ó ìyanu máa bọ̀ tá a bá ti gbọ́wọ́ lé ọ gbogbo ogun ayé rẹ yọ lọ ní wá ó oore wa ni wọ́n fi ń tara wọn jẹ wọ́n fi ń tara wọn jẹ so mùsùlùmí yóò máa bẹ lọ́hùn. wa idha sa'alaka ibadi anni fa inni qaribun ujibu da'wata da'i idha da'ani falyastajibu li waliyuminu bi la'allahum yarshudun tẹ́rù sì mi bá béè lọ́wọ́ rẹ nípa mi sọ fún wọn kí mo súnmọ́ wọn èmi ó sì máa jẹ́ pé olùpèpè tó bá ti ń pè mí pẹ̀lú condition ẹ̀yin náà ẹ jẹ́ pé ọlọ́run ẹ lò ń tọ́lọ́ fẹ́ kẹ́ ẹ lò nù sẹ̀mí ayé yín ẹ sì gbà mí gbọ́ tẹ́ bá ti wá gbà mí gbọ́ làálàá mi yẹrù ṣùdùn ìgbà yẹn lẹ́ẹ̀tọ́ orí gbígbàdúrà lẹ́ẹ̀tọ́ orí ìtọ́sọ́nà tọ́lọ́ fi gbàdúrà yín tó túbọ̀ sí pé ọlọ́run tún fi ímánì ó fi ṣe májẹ̀mú fún gbígbàdúrà ó fi ìtẹ̀lé àṣẹ rẹ̀ ó fi ṣe májẹ̀mú fún gbígbàdúrà so ta máa ń sọ nípa gbígbàdúrà gbígbàdúrà is a special grace ìkẹ́ ọlọ́run àrà ni èyí àrà ni tó já sí pé kì í tẹ ẹnikẹ́ni lọ́wọ́ àfi onígbàgbọ́ òdodo àmọ́ oore yòókù oore general ni tí ó kàn ra lé tí ó kàn ra oko yóò ti yé in as much tá a ti mọ èwo lè wo lọ̀rọ̀ tá à ń gbé síwájú ọlọ́run jẹ mọ́ nadi ulọ́ha wà nàkìsùrùmínì o a máa bẹ ọlọ́run a sì máa bẹ lọ́pọ̀lọpọ̀ torí pé a mọ ibo ló gbé sí òun ló sì lè ṣe tó bá wù tó kó lè yẹyẹ dáadáa tí mùsùlùmí bá bí ọmọ ọmọ lè jẹ́ abẹ́ rọ̀hìnmíyà kọ́mọ̀jẹ́rà màníyà.

wọ́n sì ń sọ fáàbù pé àbọ̀ ẹ̀dá kun ẹ̀ máa bá ní rántí ẹ wá nú àdúrà o kọ́lọ́n kó fún ìyàwó mi lọ́mọ rẹ o. ìyàwó ẹsẹ̀ wà lóyún ọlọ́run gbé ọmọ bíbí rẹ ó gbé sí abẹ́ kíni rọ̀hìmíyà nìyẹn. so ti yé so tí túmọ̀ sí gbọ́dọ̀ wá fẹ́ tẹ́sítì níta sọ̀nsẹ́ wo nìkan tó tọ̀ mọ̀ pé ó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n kọ́ wá dákẹ́ ẹnu kọ́ mọ́tọ̀rọ̀ rẹ̀ kọ́ wá máa wò ó tọ́lọ́ kàn ṣe fún ọ tọ́lọ́ má kàn ṣe fún ọ àti pé ràmà níyànú àmọ́ tó wákà sí pé ọ̀ǹtì ìgbà tó tó tọrọ rẹ̀ lọ́lọ́run tó ṣe fún ọ àti pé rọ̀ ọlọ́run wà ní ṣe orí òun àfi tó ń tì bá jẹ́ mú mi ni ok ẹ máa gbọ́ àáfàá súnà kò ní jẹ́ àáfàá aládùá káàkiri àfi tó bá jẹ́ àfọ ní rúkúyà nípasẹ̀ rúkúyà ó lè bí kọlọ́mọ ṣe rúkúyà fáwọn tó bá fẹ́ ṣe fún ní ààyè ọ̀dọ̀ wọn ọ̀tọ̀ sì ní kéèsì onírúkúyà.